فالله تبارك وتعالى خلق الإنسان خلقا فريدا حيث ركب في الإنسان الهوى والشهوة ليجلب كل ما ينفعه كما ركب فيه الغضب ليدفع عنه كل ما يضره وقد ذكر هذا الإمام ابن ابن الجوزي في أوائل كتابه تلبيس تلبيس الإبليس تلبيس الإبليس وبهذا يتميز الإنسان من حيث أنه ليس مشتمل على الهوى وشوى فقط فيشبه الحيوانات وكذلك ليس مشتملا على الأكل فقط من حيث أنه مجرد عن الهوى والشهوة حتى يشبه الملائكة وبهذا صار الإنسان مكلفا فمما أجمع عليه علماء السنة أن الملائكة والحيوان ليست مكلفة من قبل الله تبارك وتعالى أما الإنسان بكونه ذا خيار فهو يسأل أمام الله يوم القيامة عن الفراهد التي أوجب الله عليها هل أداها كما ينبغي كذلك يسأل عما نهي أما نهي عنه من قبل الله تبارك وتعالى هل اجتنب هذه الأشياء فالله تبارك وتعالى حيث جعل العقل مؤدبا للشهوات ومؤدبا للغضب الذي قد يثور في الإنسان جعل هذا العقل مؤدبا حتى يحمل الإنسان يعمل الإنسان المسؤولية أمام الله يوم القيامة وكنا نعرف من أقوال علمائنا أن البهائم لا تسأل يوم القيامة كذلك الملائكة لا تسأل يوم القيامة انما يسال عن اعماله عن بشر فلذلك الانسان قد يصيب بطاعته احيانا حتى يفضل على الملائكه وقد يخطي بالمعاصي حتى يكون ادنى من الابليس ونعوذ بالله من ذلك حتى قال النبي صلى الله عليه وسلم ان الانبياء هم ايضا من من كونهم بني بشر هم ايضا يقعون في الاخطاء حيث قال صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير خطائين التوابون كما أخرجه الإمام الترمذي وحسنه شكر الباني في مشكة مصابح كما حسنه في جامع الصحيح الصغير وقال علي أفضل صلوات وأتم التسليم ما من عبد مؤمن إلا ولو ذنب يعتاده ألفين بعد ألفين أو لو ذنب هو مقيم عليه لا يفارقه حتى يفارق الدنيا إن المؤمن خلق مفتنا توابا نسيا إذا ذكر ذكر أخرجه الطبراني والصاه الألباني في سلسلة الحديث الصحيحة فلذلك شرع الله تبارك وتعالى تعالى لنا التوبة والاستغفار كي إذا أخطأنا في الطريق نستطيع أن نرجع إلى أوامر ربنا ويدخلنا في جنته النعيم ونسأل الله تبارك وتعالى أن يوفقنا لذلك إنه ولي ذلك والقادر عليه adúpẹ́ ní ọwọ́ ọlọ́run bá alẹ́kẹ́ ọlá atọ́rọ̀ ìkẹ́ ọlọ́run ọlọ́run fún aṣáájú wa ọ̀gá wa òjíṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ àti ọ̀là náà kó mọ̀ mọ́ lórí kó mọ̀ mọ́ lórí òjíṣẹ́lá nìkan kó rọ́ kiri ká àwọn ará ilé àwọn sàábé àtìgbẹ́ni tó bá tẹ̀lé ojúpọ̀nà tí anamisa salam tó là kalẹ̀ ti di ọjọ́ kẹyìn a ní pé al-adami yan ọmọ anabi adam àbí èèyàn abara ó jẹ́ nǹkan tó wà farid àbí ajẹ́ntà wà á farid farida in the sense pé àwa unique kò sí ti ayàtọ̀ ń gbogbo ẹ̀dá tọ́lọ́wọ́n bá àlékè ọládá lára tó jẹ́ ká wà faridi tó jẹ́ ká wà unique oní tí imam ibn jozi tí wọ́n sọ níbẹ̀rẹ̀ tíra wọn tí wọ́n pè ní telbisul iblis wọ́n ní pọ́lọ́wọ́n bá àlékè ọlá ó dá ìmá tara àti ìmá tẹ̀mí ó dá sí ara omi ènìyàn kéyí yèjítẹ́lìbù máyàǹfà òhùn kọ́mọ èèyàn bá a lè rí gbogbo ohun tí ó ṣe láǹfààní kó ba lè rí mú sọ́dọ̀ àbí kó ba lè wá sọ́dọ̀ ta rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́wọ́ bá a lè kí wọ́n dá ìbínú sí ara wa ká bá a lè ti gbogbo ohun tí ó ń ṣe wá ṣùtá tí ó pa wá lára ká ba lè rí mú kúrò ó wá fi làákàì ó fi ṣọba lórí nǹkan méjèèjì yìí tó fi jẹ́ yí pé tó bá yí pé adùn tara àbí tadùn tẹ̀mí tó bá fẹ́ kọjá àlà ìlàákàì tí wọn bá fẹ́ ti gbogbo nǹkan tí ó ṣèyàn láǹfààní tí wọn fẹ́ da gbogbo ẹ̀nù ìlàkàyè ó mọ sọ fún mi pé eléyìí kọjá là ní má ṣe bẹ́ẹ̀ alimami josi wa fi kún pé wàhúlikọ́lù ṣètàn lè tahrid fi ìsirọ́ọ̀fì fi hà ọlọ́run bá àdìkí wá dá ṣètàn pé kó máa pọmọ èèyàn lọ síbi àṣejù bóyá níbi tìbínú àbí níbi títí ìmáwá adùn tara àbí adùn tẹ̀mí eléyìí ó jẹ́ àyàtọ̀ sáwọn màláìka torí níta àmọ́ nípa àwọn màláìka ọlọ́run bá àlékè ọlá láyà súná lọ́ọ̀mà àmọ́rọ̀hún wọ̀yẹ̀ fàálùnà máa yọ mọ́rùn. àwọn ò ní adùn tara àbí adùn tẹ̀mí gbogbo ń tọ́lọ́run bá àlékè ọlá bá pa wọ́n láṣẹ làwọn máa ń ṣe. gẹ́gẹ́ náà yàtọ̀ ẹranko pé tara àti tẹ̀mí làwọn bá wọ́n ń ṣe ní tá a la ẹ̀sìn bọ̀ lọ́rùn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ọlọ́run bá àdékè ọlọ́run níbẹ̀ lọ́wọ́ àwọn ẹranko pé báwo lẹ ṣe wá ṣe ẹ̀sìn báwo lẹ ṣe ṣe sí ẹnìkan nínú tọ́lọ́run bá àdékè ọlá dá tọ́lọ́run bá àdékè lọ́wọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ bó ti ṣe la ayé ẹ̀ sí òun lọ́mọ èèyàn eléyìí wá jẹ́ ká mọ̀ pé ọmọ èèyàn maridun lil akta hatal ambiya ọmọ èèyàn ó máa ṣàṣìṣe lóòrèkóòrè tó fi dọ́dọ̀ àwọn ànábì ọlọ́run ìyàtọ̀ tó wà láàrin àwọn ànábì ọlọ́run aleyhim abdul salawatu teslim àtàwọn èèyàn yòókù ní pé hum láàyè kan una fil kaba iridunu àwọn òní máa kó sí àwọn ẹ̀ṣẹ̀ tá a pè ní kaba ir wàlá yusi rúnà alasọ̀gọ́ ir gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wọn ò ní máa dún ní mọ́ máa ṣe àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké láwọn tó jẹ́rìí gbélé òun lọ́rọ̀ aṣáájú ẹ̀dá òṣèlú àmọ́ sallallahu tó sọ yìí pé kúlùbani adam khataa wàhẹ́rù kọ̀tọ̀ in àtàwàbùn pé gbogbo ọmọ ànábì adam pátápátá aláṣìṣe ni wọ́n aláṣìṣe níbi pé wọ́n mọ̀ ṣe ẹ̀ṣẹ̀ àwọn tó fi ń dáa jù nínú àwọn tó ń dẹ́ṣẹ̀ tó ń ṣàṣìṣe àwọn náà tí wọ́n ń túbá fọlọ́wọ́n bá àlékiọ́lá alimami tirimidi ló gba hadithi wa àṣekọ̀ albani wọ́n sọ pé hadithun hasan nínú mishkati masabe gẹ́gẹ́ náà nínú sọ ìjàmì sọ̀gẹ̀rẹ̀ gẹ́gẹ́ náà ṣe islam sọ nínú mọ́jàm alimam atabarani ìpè mọ́mìn abdi mọ́mìn kò sí ọ irú kan tó jẹ́ mọ́mìnì ìlà wàláwù dàmbùn yà àtàdùhù àfi kó yẹ pé yóò nẹ́ṣẹ̀ kan tí ó mọ̀ ṣe lóòrèkóòrè awo láwù dàmbùn wà mùkímù náà àléyìí àfi kó yẹ pé lẹ́ṣẹ̀ kan tó yẹ pé kò tiẹ̀ nílé gbèjù sílẹ̀ wà mùkímù náà àléyìí láàyè farikuhu hẹ́tà yóò farikọ̀ dùnìyà kò nílé gbé ẹ̀ṣẹ̀ jù sílẹ̀ tí tóbi fìlẹ̀ ayé lẹ̀ alẹ́sọ̀sọ́làmù wa tẹ̀síwájú ó ní pé ìnàlmùmínà torí pé ń tàn pé mùmìnì kúlìkọ̀ mùfàtànàn Ada lẹ́ni tó yẹ pé yóò mọ ara dánwò lóòrèkóòrè tàwábà tí bá ti ń ṣẹ̀ṣẹ̀ yóò mọ ṣẹ́rí padà sọ́rọ̀ náà nasi yan adá ọmọ èèyàn lólùgbàgbé ìdàdúkìrá zakar ṣùgbọ́n tí wọ́n bá ti rán létí yóò mọ ṣèrántí pé eléyìí ẹ̀ṣẹ̀ ní ẹ̀ka túbá ń bẹ̀. nínú tí ó mọ jẹ́rìí gbé eléyìí pé arínú quran lọ́pọ̀lọpọ̀ ọgbà ba àlékiọ́lá yóò mọ bóyá jẹ́ pé òun ní sẹ́yìn àmbìyá wa imam mursalin a rí nínú quran lọ́pọ̀lọpọ̀ nínú ètò súnmọ́jù amma yàtọ̀ sàlùn ọlọ́run bá àdékìlá sọ súra ìkalẹ̀ àwọn bẹ̀rẹ̀ láti lè tọ́ ànábì sọ́nà yìí pé eléyìí tẹ́ ẹ ṣe fún abdullahi ibn umar maktoum kò tọ́ láwọn afáfi sọ pé àwọn àmbìyá àwọn tó jànà bíi tá a bá sọ pé wọn kì í ṣe àṣìṣe ìyẹn pé ń ma sùmùn ìtumọ̀ ẹ̀ ní pé wọn ní ṣe ẹ̀ṣẹ̀ tó jẹ́ kàbáìr gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wọn ní dún ní mọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tó bá yẹ sọ̀gán ir àwọn ẹ̀ṣẹ̀ kaba ir àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi tó tóbi àwọn sọ̀gán ir àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní sọ bukhari musa salam ṣàlàyé fún wa ó lànà bí kan nínú àwọn ànábi tó ti lọ kòkòrò kan ta nígbà tí kòkòrò yìí wá ta ìjọba èèyàn wá gbé ó bá gbogbo ilé àwọn kòkòrò yìí ó bá pa gbogbo wọn ọlọ́run bá àdìgbà bá ní pé àà ah, ibi kòkòrò kan òun ló ta ẹ́ ó ṣe pẹ́yọ́ kan tó fi wá pa gbogbo ilé àwọn kòkòrò yìí eléyìí ń sọ fún wa pé àwọn ànábì ọlọ́run náà lódì wọn gbà tí wọ́n jẹ́ abara bíi tiwa náà àwọn náà máa ṣàṣìṣe ṣùgbọ́n àṣìṣe tiwọn kò ní dàbí titi àwọn èèyàn gẹ́gẹ́ ṣàlàyé síwájú ipa àwọn ànábì ọlọ́run láyé kan una filkaba e wọn ní kó sínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá gbogbo àwọn àlọ́ nígbà míì tá a máa ń bá pàdé nínú àwọn kútùbù tafasir àwọn tíra tafsir bíi kan sọ pé anabi dawud alayhisalaam ó rí ọmọ ìkànnì àwọn ọmọ ọmọ ogun ẹ̀ ó bá rí ìyàwó ẹ̀ kan ó bá báyàwó ẹ̀ ṣe ṣìnà gbogbo ẹni tó bá yẹ mùsùlùmí ò gbọdọ̀ fílẹ̀ ìròyìn àwọn ànábì ọlọ́run wọn ò ní kó sínú kaba air àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké wọn máa ń kó sí tọ́lọ́wọ́n bá lékì lọ́sí correct wọn ọláwọ̀ tààlà alambi sawab torí eléyìí torí pé abara ni wàá sì máa ṣàṣìṣe òun la fi yàtọ̀ sáwọn màláyíkà òun la fi yàtọ̀ sáwọn ẹranko lọ́lọ́wọ́n bá lékì ọlá fi wá sílẹ̀kùn tọ́gbà fún wa pé gbogbo bàtẹ́ bá ń ṣàṣìṣe o ẹ mọ̀ wá tútú bá ẹ sì máa ṣe istikfar débi pé àlìmá muslim gbà wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ipe wàlẹ́yìn nẹ́fṣì bí yẹ́dìhì anabi sallallahu alayhi wa sallam bá alekeola búra ó ní mo búra pẹ̀lú ẹni tó ní ẹ̀mí mi lọ́wọ́ ó ní láwùlám tó níbù tí ìbá ṣe pé ẹ máa ń dẹ́ṣẹ̀ ní ẹ̀yìn èèyàn làdá ọ̀bọ̀ lọ́hù bíkùn ọlọ́run bá alekeola bá kóyún kó lórílẹ̀ wàlàjá àbíkọ́ omi yóò níbùún wa yastaghfiruna Allah fayaghfir lahum yóò wá káwọn èèyàn àwọn kan wá tí ó mọ dẹ́ṣẹ̀ tí ó sì mọ tọrọ dáríjìn tọ́lọ́mọba àdékẹ́ọ́lá tí ó sì mọ dáríjìn wọn. gẹ́gẹ́ náà anamisa salam sọ nínú tó gbà wá látọ̀dọ̀ ọlọ́mọba àdékẹ́ọ́lá directly hadith qudsi oníyá ibadi ẹ̀yẹ irú mi ọlọ́mọba àdékẹ́ọ́lá sọ báyìí innakum tukhti'una bil layli wan nahar ẹ̀yẹ máa dẹ́ṣẹ̀ lọ́sàn àti lóru wà á ní àkfìrú zunú bá jẹmíà èmi ọlọ́run sì ní ni àkfìrú lakùn ẹ̀ṣẹ̀ àmà tọrọ kí n dárí jìyìn á dá ní gbogbo ẹ̀ṣẹ̀ ń jìyìn. lọ́pọ̀lọpọ̀ ọgbà táwọn èèyàn bá gbọ́ hadith yìí sábà sọ́dọ̀ méjì tó gbogbo nùsùsù kúrò àti gbogbo ṣe má ṣe kúrò àti ọ̀nà méjì làwọn máa ń pín sí táwọn kọjá àlà kó di kó kọjá àlà lódì kejì náà kó ṣàṣe ètò bí àwọn mórjì à àwọn yóò máa gbé à ah, hadithi ikú wà ọlọ́run bá àlejò sọ pé dábàá máa dẹ́sẹ̀ ni òun bá kó wa kúrò lórílẹ̀ ẹja kó máa dẹ́sẹ̀ wa lọ́ngbà náà irú hadithi báyìí irú àwọn ọ̀rọ̀ báyìí náà ni hadithi bìtọ́ kọ arákùnrin kan tó wọ́n bọ́ ọlọ́run bá àlejò ọjọ́ gbìlà kìámà tí ò níṣẹ́ dáadáa kan gbogbo fáìlì ẹ̀ṣẹ́ aburú ni mithlu jabal àwọn iṣẹ́ tó kó wa bí òkè ni iṣẹ́ aburú ló wà ń bẹ̀ kò wá níṣẹ́ dáadáa kan àfi ibi tó kọ káàdì kan tí wọ́n kọ láìláì lọ́wọ́ sí wọ́n wá ní kí wọ́n wọṣẹ́ lórí ẹ̀ àti gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yìí káàdì yìí bá ó tẹ̀wọ̀n ju gbogbo àwọn ṣe aburú tó ṣe lọ́wọ́ bá ní kí wọ́n wà lùjẹ́ náà ìyẹn wọn bá tó bí i àtà ìdàkùntù mùdìníbàn mọ àlàlà àkọọ́lù ìndìbì tó kọ láìláì lọ́wọ́ àmọ́ fáwọn èlé sì báyìí gẹ́gẹ́ bí alimami àti ṣiṣàlàyé nínú sẹ́rù mushkatu masabe títí tibirizi tí n bá ṣe mistake ibi àdìsí tó wà ní sọ́ọ́ mùsùlùmí tọ́lọ́mbà àdìgá sọ pé tí ìbá ṣe pé máa ń dẹ́ṣẹ̀ ni àbá kóyún kúrò lórílẹ̀ ó ló sọ fún wa yí pé ọlọ́ọ̀bà àdékẹ́ọ́lá lára àwọn orúkọ ẹ̀ lára àwọn orúkọ ẹ̀ àti ìròyìn ẹ̀ ó ní algofar ó ní algofur ó ní atawab alafur, tí ò bá sáwọn èèyàn tí ó mọ dẹ́ṣẹ̀ ni báwo làwọn orúkọ yìí ó máa ṣiṣẹ́ ta ọlọ́run bá lékè ọlá yóò mọ dáríjì tí ò bá sáwọn èèyàn kan tí ó mọ dẹ́sẹ̀ tí ó mọ tọrọ dáríjì tọ́lọ́run bá lékè ó sì mọ dáríjì wọn. ó tẹ̀síwájú ní pé eléyìí sọ fún wáyé pé gbogbo ẹ̀dá ọlọ́run bá lékè ọlá gbogbo wọn kọ́ ọlọ́run bá lékè ọlá dání màláìkà. ó dá wọn kan tó yẹ pé wọ́n mọ dẹ́sẹ̀ tí wọ́n bá ti wá ń dẹ́sẹ̀ wọ́n mọ ṣètọ́ wọ́n mọ tọrọ ọlọ́run bá lékè ọlá kó dáríjì àwọn wọ́n sì mọ padà sí ojú ọ̀nà. idan hadith yìí ò sọ fún wa pé tó bá wù kó máa dẹ́ṣẹ̀ lọ èyí tó ń sọ fún wa ní pé lára àrùn yẹn ọlọ́run bá lékè ọlá ìdẹ́ṣẹ̀ ọmọ èèyàn ni ó máa jẹ́ káwọn ọ̀rọ̀ yìí kó ṣẹ mọ́ wa lára torí pé tá a bá ń dẹ́ṣẹ̀ lámàtọ̀ ọlọ́run bá lékè ọlọ́sìn máa dáríjì wá. gẹ́gbẹ́ ìwà jẹ́ báyìí hadith ibi tọ́kàn náà tí arákùnrin yìí tó ní láìla ìlẹ́la àfọwọ́n ìlẹ́sìn pé kò sí ní tó sọ pé wọ́n lárákùnrin yìí arákùnrin kan lọ́nu ló ṣẹlẹ̀ sí tí ọba wa wù tó dá gbogbo ẹ̀ṣẹ̀ tó lọ bọ́lọ́run bá àlékẹ́ lágbé à èmi ni àdídìbì tọkọ ń bá wì ó bá sọ wọn pé irọ́ ìwọ kọ́ ẹni yẹn òun ti wà àlùjànnà lọ ìwọ àwọn ẹ̀ṣẹ̀ tó dá inú náà ló deserve máa wọ̀bẹ̀ lọ́kọ́lọ́run bá àlékẹ́ ọlá kó yà wá yà á. gẹ́bẹ̀ náà tába ti mọ̀ ipò mi èèyàn lára àdámọ́ wa ni pé ká máa dẹ́ṣẹ̀ ká sì máa túbá ká sì máa padà sójú ọ̀nà àmọ́ náà ìpè gbogbo ẹ̀ṣẹ̀ kan lọ́wọ́n bá àlékẹ́ ọlá tò sípò kan náà adùnú laysat ala wahida famin hal wọ̀mín asọ̀gọ́ìr ọlọ́run bá àlékiọlá kò pé ó gbé ẹ̀ṣẹ̀ ní nǹkan kan náà àwọn ẹ̀ṣẹ̀ kan wà. tí wọ́n jẹ́ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ kan wà tí wọ́n jẹ́ṣẹ̀ ńlá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà àwọn ẹ̀ṣẹ̀ kan wà tí wọ́n jẹ́ ẹ̀ṣẹ̀ kékeré ọlọ́run bá àlékẹ́lá fúnra rẹ̀ ló pín àwọn ẹ̀ṣẹ̀ yìí báyìí ní sọ́tò nìsa àyà thirty one bá àdìgán sọ fún wa pé in tajtanibu kaba'ira ma tunhawna anhu nukaffiru ankum sayyi'at sayyi'atikum wa nudkhilkum mudkhalan karima tí ẹ bá sá fún gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tá tá ti ṣàlàyé fún yín pẹ́sẹ̀ ńlá ni nukaffiru ankum sayyi'atikum gbogbo àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tó kù á darí ẹ̀jìn yín á wọ ibùgbé kan tó yẹ pé ibùgbé alápọ̀nlé ni ìyẹn ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni sọ́ọ̀tù najm ọlọ́run bá àdìgá sọ pé alẹ́dínà yẹn ṣẹ̀ni bí wọn kaba irọ́ ìfmi wà lọ́fọwọ́ àṣìṣe ìlà lámàmà ìnà rọ́bàkà wáásì olùmọ́kìfẹ̀rọ̀ àwọn èèyàn tó yẹ pé wọ́n máa ń sá fáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn tí wọ́n máa kó sí àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ẹ lọ́ mọ ọpọlọ́run bá àlékíọ́lá wáásì olùmọ́kìfẹ̀rọ̀ ọba tó yẹ pé ìdáríjì ẹ̀ ó fẹ̀ òun ni ó kẹnu ni tẹ́gbọ́n àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké yìí lódì ìwọ̀n gbàtà bá sá fáwọn ńláńlá yìí yóò mọ̀ dáríjì wa gẹ́bí hadith sọ muslim alákọ̀ọ́kọ́ tá a ṣàlàyé pé ọ̀pọ̀lọpọ̀ a máa ṣì gbọ́ àwọn èèyàn máa ṣe náà gbọ́yé pé ah, nígbà tá a ti wá sọ pé kéékèèké wà ńlá náà wà ìtumọ̀ ẹ̀ nígbà àwọn ńláńlá yìí náà láàṣà fún á fi àwọn kéékèèké ilẹ̀ á sọ pé rọ o ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ o àwọn hadith tó wá báyìí àbáwọn aya tó wá báyìí sọ fún wa yìí pé ká bá a lè mọ ipa àwọn ẹ̀ṣẹ̀ kàbáir wọ́n tóbi ju kò sọ wípé àwọn sọ̀gá ir àwọn ẹ̀jẹ̀ kéèké bó bá ti wà ní káyọ̀ ṣáà lè kó sínú àlè ṣeun bó ti wù wọ́n àwọn tó wọ́n jẹ́rìí gbẹ̀ǹtà sọ yìí ara àwọn ahadith tánú sọ yìí pé ìyáàkùn wà mùhàkàrà tó dùnú pé ẹ̀yin èèyàn ẹ lọ ṣọ́ra o kò níbi àwọn ẹ̀ṣẹ̀ tẹ́ máa fojú tẹ́ńbẹ́lú fa iná hún náà yẹ̀ṣẹ̀ mí ìnà àlọ́ rọ́jùl hàtà tó lè kánà torí pé àwọn ẹ̀ṣẹ̀ kéèké yìí tó bá di pé wọ́n papọ̀ lórí arákùnrin kan wọ́n padà parun nínú ẹgbàá ọ̀rọ̀ míì ó ní pé hatta yukhadh biha sahibuha fatuhlikuhu gbogbo ìgbà tí wọn bá ti gbélé ló kéré a lè ṣe bó bá ṣe wù wá àwọn nǹkan yìí yóò padà di tí yóò padà pa ẹni irun gẹ́gẹ́ ẹni tó ń jẹ́ ìgbé tá sọ yìí àdìsí anas nínú sọ́yìn bukhari ó ní pé innakum la ta'maluna a'malan yẹ adaku fi àǹfi a'yunikum min ash-shar pé ẹ máa ń ṣe àwọn nǹkan kan ẹ̀yin èèyàn nígbà tí anas bin malik sọ̀rọ̀ yìí ayé àwọn sàábà ni o táwọn tàbí àwọn tàbí ń bá sọ̀rọ̀ yìí pé ẹ máa ń ṣe àwọn nǹkan tó yẹ pé ẹ̀yin máa ń fojú tẹ́ḿbẹ́lú ẹ̀ àdọ́kùnmínà ṣàr ó fẹ́lẹ́ lójú tiyín ju irun lọ fàkúnnà nà ọdùhù alahadi rasul sàlámìnà mubi court ṣùgbọ́n láyò jíṣẹ́ sàlám àwọn nǹkan yìí àwa máa ń kà á kún pé àìṣe apanirun làwọn ẹ̀ṣẹ̀ yìí tó bá jẹ́ bẹ́ẹ̀ kí ni àwọn ẹ̀ṣẹ̀ tá a pè ní kẹbírọ̀ lórí tí a sọ àwọn afọ amófin wọn ni pé lákẹbírọ̀ tamal israr lásọgírọ̀ tamal israr wàlà kẹbírọ́tà mal istikfar kò ní ṣẹ̀ṣẹ̀ kékeré lóde ìwọ̀n ìgbà tíyàn bá ti dínú mọ́ ló pé ẹ̀ṣẹ̀ kékeré lẹ́ẹ̀já máa ṣe lọ yóò dín lamọ̀ lọ́wọ́ gẹ́gẹ́ náà kò ní ṣẹ̀ṣẹ̀ kan tó tóbi lóde ìwọ̀n tíyàn bá ti ń ṣe táwọ́bà ní gbogbo ìgbà tó bá ti kó sínú àwọn ẹ̀ṣẹ̀ yìí ló fẹ́ ká mọ̀ wípé àwọn kàbá èrè yìí òun ló fẹ́ tọ́jú ká sá fún jù alimami saadi nígbà tí ó define tó ń jẹ́ kẹbírọ̀ ó ní pé má fi hadùn fi dúníyà ọ̀wà ìdùn fi àkìrọ̀ ntọ́jẹ́ kẹ̀bírọ̀ oní gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ti níjìyà ńlẹ̀ ayé fapẹ̀rẹ̀ ní sí ìyẹn ṣe ṣìnà wọn ní kọ́ lẹ̀ lóko kẹ̀bírọ̀ ni ìyẹn ṣe ṣìnà wọn ní kọ́ nà lẹ́gba kẹ̀bírọ̀ ni gbogbo tó bá ti níjìyà ńlẹ̀ ayé ń bí báyìí ó wà lára àwọn kàbá ìr àbíkó ẹ̀pọ̀ náà bá alẹ́ kíọ́lá kò fi jìyà fún nílé ayé ń bí báyìí àwọn ẹ̀ṣẹ̀ kan wà wọn ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ eléyìí náà wọ́n mọ̀ bẹ́ sábẹ́ àwọn kàbáìr àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àbí kó yẹ pé wọ́n fi ìròyìn pé ní tó bá ṣerú nǹkan èkó ní ímánì pé wàlá ilà yu'min máa lam ya'mal jarahu bawa ẹ̀kọ́ kò ní ímánì o ẹni tó bá yẹ pé ṣùtọ́ ọwẹ́ alábàágbé kò mórí bọ́ ń tí wọ́n bá fi pé èèyàn ní ímánì ròyìn iṣẹ́ téèyàn bá ṣe àbọ̀rọ̀ téèyàn bá sọ atúmọ̀ sí pé ẹ̀ṣẹ̀ eléyìí náà minal kàbáìr àbí kó yẹ pọ́nà ọba àlékè ọlá làánà ẹni tó bá ṣe rú ẹ̀ làánàlá alàmùtàṣàbìhínà mìnà rìjàlì nìsá wà mùtàṣàbìhátì mìnà nìsá lè rìjàlì ibi náà ọlọ́run ọba àlékè ọlá kó mọ báwọn obìnrin ti ń ṣe bí ọkùnrin àbáwọn ọkùnrin ti ń ṣe bí obìnrin lódì ìwọ̀nba tọ́lọ́run ọba àlékè ọlá fi làánà ròyìn tàbísílám fi làánà ròyìn irú ṣe sí báyìí ó túmọ̀ sí pé lára abẹ kaba lélẹ́yìn náà wà àbí kí wọ́n sọ pé ọlọ́run ọba àlékè ọlá ó ń bínú sẹ́ni tó bá ṣerú nǹkan yìí àwọn eléyìí làwọn kaba ẹ̀ṣẹ̀ tó yẹ pé bá a ti ń sá fún sọ̀gọ́ èrò àwọn ẹ̀ṣẹ̀ kéèké láàsá fáwọn eléyìí náà wà àṣàdì á wà á sá fáwọn eléyìí ju gbogbo nǹkan lọ kọ́lọ́mbà àdékẹ́lá kó ṣàánú wa. bisimilahi alhamdulilah àwọn kàbáyìrì yìí náà wọn tún wá sí lórí lẹ́wù kan náà wọ́n tún wá yàtọ̀ síra wọn tábánikà máa kà wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan ilé òkun Alimamu zahabi ó kọ tíra kan àwọn pé tíra imam zahabi ló kọ alkabair tó ka àwọn ẹ̀ṣẹ̀ yìí lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan ṣùgbọ́n kò ní sásìkò láti máa ka àwọn nǹkan yìí lẹ́yọ kọ̀ọ̀kan a kàn mú ẹnu ba àwọn tí anamisa sam tó ròyìn pé akbar kabair àwọn tó ti tóbi jù nígbà tá a bá ra àwọn kabair pàmò ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn kan tó wọ́n tóbi nínú àwọn ẹ̀ṣẹ̀ yìí tó wọ́n tóbi jù àwọn yòókù lọ nínú ẹgbàá ọ̀rọ̀ kan imam bukhari àti muslim tí wọ́n gbà wá wọn náà bí sàsàm sọ pé ìṣtẹ́nibù sub amubiqat ẹ jìnnà fáwọn ẹ̀ṣẹ̀ méje kan tó yẹ pé ẹ̀ṣẹ̀ apanirun ni wọ́n kí ìlàyà rasulullah wà máa hùn nà àwọn sàbí wa béèrè pé ilé òjíṣẹ́ ọlọ́run èwo àwọn wo làwọn ẹ̀ṣẹ̀ apanirun méje yìí àwọn afa kan ní pé eléyìí túmọ̀ sí pé àwọn kabair kò ju méje lọ nígbà tí wọ́n sọ fún abdullahi ibn abbas wọ́n ní kí wọ́n sọ pé seventy ó sún mọ́ lójo ju kí wọ́n sọ pé seven lọ torí pé ara àwọn bòmíì tánú islam ti ròyìn pé nǹkan báyìí tí ò sínú àwọn méjèèjì pé lára àwọn kaba ìlú náà ni amẹnuba yẹn ọkọ àbí méjì nínú àwọn hadithi náà kọ́ọ̀lá àṣírkùbìlà ó ní àkọ́kọ́ nínú àwọn ẹ̀ṣẹ̀ apaniròyìn òun ni pé kéèyàn ṣe pẹ̀pọ̀ ọlọ́run bá àlékè ọlá àmọ́ pé ẹ̀ṣẹ̀ kan tọ́lọ́run bá àlékè ọlá ní darí ẹ̀ akbar ṣíríkùl asgar ìyàtọ̀ ń bẹ̀ ni pé ṣírìkùl akbar kéèyàn ṣe ṣírìkù tó tóbi kéèyàn ṣe ẹbọ tó tóbi pẹ̀lú ọlọ́run bá lékiọlá eléyìí èèyàn kú òun islam èèyàn ò ní máa jẹ́ mùsùlùmí mọ́ bó bá kú wọn ní sísè bẹ̀rẹ̀ gàdà àwọn mùsùlùmí lórí tó bá wà lórí ṣírìkùl akbar yìí yàwé òdi kíkọ kò lè jogún àwọn ọmọ àwọn ọmọ náà lè jogún ẹ murtad tí ò ní ẹ̀tọ́ kankan nínú sẹ̀ríà islam là ń pẹ̀lú àwọn ẹni báyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àṣírìkùl asgar wà ṣírkù lélẹ̀ iná ẹbọ náà ni ṣùgbọ́n kò kóyàn kó òun ẹ̀sìn àwọn afáàjẹ fàǹfà láyìn ara wọn pé sọlọ́wọ́n bá lékè ọlá ṣó lè darí ẹ̀ṣẹ̀ ṣírkù asgar yẹn ẹbọ kékeré ṣó lè darí ẹ̀jìyàn apá àwọn àwọn afá kẹ́mínú tèmíya wọn ni bí àti ṣírkù akbaru àti ṣírkù asgaru ọlọ́wọ́n bá lékè ọlọ́ọ̀ni darí kankan méjì yẹn àwọn fákan nígbẹ rárá ọlọ́run ọba àlekèrà lè darí ẹ̀jìyàn gbogbo shirikul asgar ipe a máa tó sábẹ́ àwọn kaba èrè náà ni tọ́lọ́run ọba àlekèrà tó bá fẹ́ ó lè darí ẹ̀jìyàn eléyìí ni asheik abdulrahman asadi ni wọ́n fi sí nínú tẹ̀síìnì wọn àti àfáwọ̀ asheik abdulaziz rojis rojis nínú tíra wọn alkọwa eid wal fi tawhid ilahiya anabisa sáwọn ní pé àkọ́kọ́ òun ni ashiriku shirikul asgar nìkan wá kọ́ nísìnyí lásìkò tá a wà yìí àwọn shirikul akbar ọtún wá gbajúgbajà láwọn bus stop káàkiri àbí àwọn oríta mẹ́ta àti táwọn èèyàn ń mọ kọ́lé èṣù ìkan wà níbi ẹgbẹ́rẹ́ àmì ti wo recently nínú àwọn bus stop àwọn tí wọ́n ṣiṣẹ́ mọ́tò àwọn tí wọ́n ń wa dánfó alẹ́ síkà wọn ń ṣe ògùn àjọbọ dé wọ́n jọ bọ ògùn gbogbo àwọn eléyìí nínú àwọn shirikul akbar ni kọ́lọ́mbà àdékẹ́lá kó bá mú kó ńlẹ̀ wa qatlu nafs allati harrama Allah illa bil haqq gẹ́gẹ́ náà kéèyàn pa ẹ̀mí tọ́lọ́wọ́n bá àdékè ọlá ṣe léèwọ̀ ó jẹ́ mi mùsùlùmí ni o ó jẹ́ mi kèfèrí ni o èèwọ̀ ni kéèyàn pa ẹ̀mí ẹlẹ́mìí lóde gbọ̀ngbà tó wá jẹ́ pé kì í ṣe pẹ́ ní ìṣe nǹkan fún wa illa àwọn èèyàn máa ń ròyìn pé gbọ́n tí wọ́n bá ti jẹ́ kèfèrí kò lẹ́tọ̀ọ́ kan lórí wa ni àwọn afáṣàlàyé pé kèfèrí ìran mẹ́rin ni wọ́n pín sí ara àwọn kan tó yẹ pé harbi yun àwọn tó yẹ pé ogun wà láàrin wa ogun wà láàrin wa àti àwọn irú àwọn eléyìí wọn lẹ́tọ̀ kankan ara àwọn tó yẹ pé zu adin àwọn tó yẹ pé an agreement ìlú tiwa àti ìlú tiwọn wọ́n jẹ́ lágrímẹ̀tì bí àní gbógun tira wa o àwọn eléyìí wọ́n ní ẹ̀tọ́ nínú sharia islam débi ipa ní islam sọ ní sọ bukhari títí tó wà ní sunan abi dawud ó tún kẹnu jù yẹn lọ gbogbo ẹni tó bá ti ní ẹni tó yẹ pé zu adin tó ní lára tó fún níṣẹ́ tó jù kápẹ́ ẹ lọ anábìsọ sáà ní pé ana khosmuhu yawm al-qiyamah èmi ni wọ́n takò lọ́dọ̀ gbèrè al-qiyamah. alẹ́ tó yẹ pé mustamin tó yẹ pé wá sílẹ̀ mùsùlùmí bí wọ́n wá tajà wọ́n ṣe kátàkárà kọ̀ǹtráktọ̀ ni àwọn sọ pé máa bọ̀ afẹ́ security. alẹ́ tó yẹ pé àwọn tá a pè ní aludhimma pé wọ́n ṣe mùsùlùmí ṣùgbọ́n wọ́n ń gbélé islam gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a kà gbẹ̀yìn ni wọ́n ní ẹ̀tọ́ ẹnìkan tí ò lẹ́tọ̀ọ́ rárá òun ni harbi tẹ́gbẹ́ ogun wà láàrin wa àti àwọn lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàní pé gbogbo ilẹ̀ kẹfẹ́rí ni wọ́n bọ́ sábà bí àwọn tá a lágrímẹ́ǹt pẹ̀lú àyàfi israel nìkan gbogbo ilẹ̀ gbogbo ilẹ̀ kẹfẹ́rí lájọ lágrímẹ́ǹt pẹ̀lú pé àní ṣe ń ṣùtá o gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà inú òní ṣe wá ń ṣùtá àfi israel nìkan nínú ọ̀rọ̀ tí àwọn afáà sọ wàsíẹ̀ kéèyàn jẹ́ òpìdán eré náà wà láwọn ẹ̀ṣẹ̀ méje tó yẹ pé ẹ̀ṣẹ̀ apanirun wọn wà á kúrò rìbá àti kéèyàn jẹ́ rìbá ìmájẹ̀rì báyìí ó wà lára tó gbajúgbajà ní àwùjọ wa tó yẹ pé nígbà míì àwọn ìjọba tẹ bá ń sọ fún wọn yìí pé rìbá yìí èèwọ̀ ni wọ́n mọ mẹ́rin wáyé pé a rìbá tẹ̀ sọ pé èèwọ̀ ni ìbò wà ní Saudi Arabia náà pé Saudi French bank wà Saudi uh, American bank wà pé wọ́n lẹ́nu lo rìbá Saudi Arabia kọ́ ni standard wa intan to sam sọ tó sọ ní pé la'anallah ala akil rìbá wa mukili wa ah, katibi wa ṣe ìdẹ́yìí kọ́l hum sawa aw kama kọ́l ali abdul salatu mu taslim àtẹ̀ntó ń jẹ rìbá àtẹ̀ntó ń fúnni jẹ àtẹ̀ntó bá wọn kọ́lẹ̀ àtàwọn tí wọ́n tún wá jẹ́rìí witnesses ó ní gbogbo wọn kíbi dandan ọlọ́run kọ́ mọ bẹ lórí wọn àdìsára yìí síwájú pé gbogbo ntọ́lọ́run bá àdékẹ́lá bá fi ibi dandan tó fi ròyìn ó bọ́ sábẹ́ fatuwa pọ̀ alákèésí sí gẹ́gẹ́ bí sheik muhammad nasir albani pé àwọn òkúkú wà tó yẹ pé à ń ṣe tó yẹ pé environment ló fọ́ọ̀sì wa ìyẹn ni pé ká fi owó wa sí àwọn báǹkì tí wọ́n ń deal pẹ̀lú rìbá àwọn báǹkì tó wà láwùjọ nísìnyí tó yẹ pé rìbá wọ́n ń gba interest àwa wà force because of circumstances láti kó wa sínú ibẹ̀ ìṣèbá ìṣe yìí èèwọ̀ ní nípìnlẹ̀ ṣùgbọ́n nígbà tá a ní choice táàrà àwọn báǹkì tí ó mọ ṣe kátàkárà lórí ọ̀nà tí islam là kalẹ̀ la fi ń kó wa síbẹ̀ sọ máa ń kó wa síbẹ̀ a máa banújẹ́ a sì máa wò pé gbogbo àtọ́lọ́wọ́n bá àdékẹ́ bá ti fún wọn ní badil alternative a kò wà kúrò ńbẹ̀ torí máa fowó wa síbẹ̀ ó wà lára pé à ń ràn wọ́n lọ́wọ́ lórí ìbá tí wọ́n ń ṣe yìí tí wọ́n ń gbà yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà akulomali yetim ọmọ òrukàn kéèyàn jẹ owó ẹ̀ wọ̀tọ̀wálì yọmù zaf àbí kéèyàn sá lọ́jọ́ ogun kẹ́gbẹ́ yẹn ti lé ilẹ̀ pé àbá pàdé àwọn kẹfẹ́rí àfojú wọn rí mọ̀bo yẹn nógun islam tíṣẹ̀rí àlọ́wọ́ sí kìí ṣe dáadáa táwọn èèyàn ń ṣe nísìnyí ó wá di ọjọ́ náà lọ́hùn làwọn kẹfẹ́rí yọ nìyẹn bá fi eré sí i eléyìí minal mobi court ó wà lára àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi ìyẹn gbọ́dọ̀ sá torí eléyìí yóò kó bá wọn yòókù bí ẹ̀kọ́ bá ti sá ẹnì kó fẹ́ tẹ̀lé ìwọ̀n kẹfẹ́rí wọn borí àwọn mùsùlùmí ẹlẹ́ẹ̀kẹta òun ni pé kéèyàn lẹ zina kéèyàn lẹ mọ́ àwọn musanatul mu'minatul ghafilat àwọn obìnrin tí ó mọ̀ tí wọ́n ṣọ́ abẹ́ wọn ìyẹn wá lé ọ̀rọ̀ zina mọ́ wọn eléyìí wà lára àwọn mobe ó wà lára àwọn kaba ìrà àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà kí wá ṣe obìnrin nìkan gbogbo ìgbà tí ẹ̀ bá ti lẹ zìnà mọ́yàn àwùjọ wa torí pé àlò àwọn òfin tíṣẹ́ rí àlàkalẹ̀ ó rọrùn káwọn èèyàn máa sọ ohun tó bá wù wọ́n tí èèyàn mẹ́ta tí wọ́n bá réyàn tó ń ṣe ṣìnà tí wọ́n rí báyìí wọ́n fojú wọn rí láti bẹ̀rẹ̀ tí wọ́n fi parí tí wọ́n wá lọ sí kóòtù islam pé àlárí lágbára ṣe ṣìnà àwọn abéèrè lọ́wọ́ pé ẹnikẹ́ni dà wọ́n gbà àlárí ojú wa báyìí rí tí wọn bá rí ẹnì kẹrin mú wá á ṣe àwọn mẹ́tẹ̀ẹ̀ta lẹ́gba eighty eighty tí wọ́n bá sọ gbà á ah, kámẹ́rà wọn kámẹ́rà gan lélẹ́yìí láti bẹ̀rẹ̀ dópin la rí wọn tí wọ́n ṣe ó bá mú wá àná ó jẹ́ ẹgba eighty èèyàn mẹ́rin ló mú wá tó jẹ́ eye witnesses láyé ọmọ ọmọ kọtọb gẹ́gẹ́ bí imam ibn kathir ṣe mú wá wọ́n nígbà àwọn mẹ́ta wọ́n jẹ́rìí pé aláàrí lágbára tó ṣe ṣìnà sẹ́ẹ̀ ó má rọ̀ bá nígbà ẹnikẹ́ni ó àná ẹnikẹ́ni dà ẹnikẹ́ni bá rí pé èmi ò mọ tí mi ìmẹ́ tó wà ń bẹ́ o mo kàn rí pé ẹ̀yin ẹnìkan ṣà ń òkè ń lọlẹ̀ amadu jazakallah khaira ẹ̀mẹ́ta ya wọ́n ṣe wọ́n ní ẹgbà eighty eighty débi yí pé nígbàtí hadithu ifk tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ aisha radala anha táwọn èèyàn lè zina mọ́ aisha radala anha nínú àwọn hadith tó gùn jù tí ìbáṣe òun lógun inú sahih bukhari tí wọ́n lẹ̀ mọ́ àwọn èèyàn gbàtẹ́ àbá para sọ̀kari sọ́tún nù báwọn tó bá ṣe báyìí tí wọ́n rí ẹlẹ́rìí mẹ́rin mú wá ẹ̀ṣẹ̀ wọn ní ẹgba arákùnrin kan bá mi sọ̀sọ́ lọ́wọ́ ni pé à tí n bá sọ pé ìyàwó mi ṣàṣemáṣe mo ka ọkùnrin mọ́ lọ́dọ̀ bó bá tí n bá pa ọkùnrin yìí kọta tùmúùnì ẹ pa mí padà tí n bá ní kó ṣe ṣìnà ẹ ṣàmìlẹ́gba èwo ní kí n wá ṣe náà wá sọ̀kalẹ̀ gbé tìrú eléyìí bá ṣẹlẹ̀ ìntà ṣe ni tọ́lákùlẹ̀ àn ọkùnrin yóò wá búra lẹ́ẹ̀mẹ́rin wípé àní mo rí iṣẹ́ ó ṣe ṣìnà sẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún pé kí ibi ọlọ́mọ ọbẹ̀ lórí òun tó bá yẹ kó òun pa irọ́ obìnrin náà ṣe bẹ́ẹ̀ wọ́n wà tún wọn ká wọn lè fẹ́ra wọn abadan eléyìí ọkùnrin gan láàkà ó wà fún ààrí ibi tóbìnrin ti ń àkíyèsí hàn pé ṣe ṣìnà táwọn èèyàn wá tẹ̀lé kéèyàn wọnú rí ọkùnrin àtòbìnrin kí wọ́n wọnú ilé kí wọ́n laagun jáde anugbewẹ́l ó ṣe kálúwà a lè ṣe tàvír ká discipline wọn lórí kálúwà tó pé òun àtòbìnrin jọ wà nú ilé táwa sọ pé wọ́n ṣe zina yìí tọrọ bá délé ẹjọ́ islam wọ́n sì wá ní ẹgbàá eighty ká inaman kan òun ló pé ilẹ̀ zina mọ́yàn ó wà lára táwọn islam pé ní sub omube court ní ẹgbàá ọ̀rọ̀ mi anamsa islam tí imam bukhari àti muslim gbà wá ó ní ala unabi okun akbar kabair ẹ jẹ́ n ṣàlàyé fún yín àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi nínú àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi fakunnabala ya rasulillah àwọn gbé bẹ́ẹ̀ ni ṣàlàyé fún wa rẹ anabi sallallahu alayhi wa sallam kọ́ọ̀lá ni ṣílọ́kù bi láà ó ní pé kéèyàn ṣe kéèyàn mórogún pẹ̀lú ọlọ́run bá ní kílá kéèyàn ṣe bọ́ wẹ̀ òkúkú wàlídẹ́yìn kéèyàn disrespect àwọn òbí èèyàn wà káàna mo tẹ́kì àn wọ́n nígbà táwọn islam tó ń sọ̀rọ̀ yìí káàna mo tẹ́kì àn ó rọ̀bọ̀ kú ni fajalasa ó bá dé jókòó ó ní ala wa kóòlù zoro àwòṣàdà tó zoro nígbà ọ̀rọ̀ kan ní kóòlù zoro àwòṣàdà tó zoro nígbà ọ̀rọ̀ kan ní kóòlù zoro àwòṣàdà tó zoro alimami ibn alhafiz ibn hajar asukọlani ṣàlàyé pé intanet islam fi dìde jókòó nígbà tó fẹ́ sọ yìí pé kéèyàn jẹ́rìí èké ó wà lára àwọn akbaru kaba nínú àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi jù nìyí pé àwọn mùsùlùmí ti mọ̀ pé shirik ẹ̀ṣẹ̀ tó yẹ káwọn sá fún ni wọ́n mọ̀ yìí pé kéèyàn yapọ̀ òbí ìyá ló jẹ́ ẹni àbí bàbá naturally èèyàn ò ní fẹ́ ṣe ṣùgbọ́n kóòlù zor àwọn ṣàádàtú zor kéèyàn jẹ́rìí èké ọ̀pọ̀lọpọ̀ ọgbà kò sẹ́ni tí ò lè kó sí torí ìdí méjì ó lè jẹ́ torí pé yẹn kórìíra ẹni yìí bóyá ọ̀rọ̀ ti pani pọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá àfàyàn take position kan lórí bóyá ti sọ̀rọ̀ ń bì kan tí èèyàn ò ṣe báàsì ọ̀rọ̀ yẹn dáadáa yẹn bá sọ pé ọ̀rọ̀ yìí ni wà ń jókòó òun náà ka tíra tí òun ka tíra ju báyé ká lọ ó bá nígbà àfàyàjọ àṣelẹṣe níbi ntẹ sọ yẹn o ọ̀rọ̀ yẹn ò wọlé o ó bá ṣe rọ́dù fún èèyàn inú bá eléyìí a máa dá ìkùnsínú sílẹ̀ kó bá jẹ́ náà àwọn àfa kó wọn pé opportunity ń bọ̀ tẹ́ni bá ṣàṣìṣe kan in tí ò sí ń bẹ̀ gan àbí in táwọn èèyàn gbé fún un tó gbọ́ òun náà wọ́n ti pé bó ṣe rí náà nìyẹn òótọ́ ni oníṣìnà èèyàn náà ẹ̀mọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bóbìnrin bá ti ń wọlé wọn mọ̀ jáde irú ẹni bẹ́ẹ̀ tá bá mú a sì ní ẹgbàá yìí ti bá ṣàlàyé ní àkọ́kọ́. alakóòlù zoro wàṣàrà tó zoro àbí kéèyàn jẹ́rìí èké nígbà míì àdáwà ìbínú ìkùnsínú àbí kó jẹ́ hasad ìlara èèyàn nílara ẹni yẹn ó wá wò pé opportunity ń bọ̀ bẹ́ẹ̀ ni ṣe wá ṣe mistake ẹ̀yọ ọkọ̀ báyìí ó bá gbé ah mo wà ń bẹ́ẹ̀ gbà tó ṣẹlẹ̀ anamsa salamu ni pé eléyìí náà ó wà lára àwọn akbaru kaba'ir wọn àná bíi wàdákẹ́ sallallahu alayhi wa sallam ó wá ń sọ ọ lọ kó ló zoro aṣọ́dá tó zoro àwọn sábẹ́ tó wà níbi ah àwa wò pé ah kò bá tiẹ̀ dákẹ́ kó tiẹ̀ dákẹ́ kí ló wà tẹnumọ́ fún báyìí sallallahu alayhi wa sallam kọ́lọ̀ ẹ̀ṣẹ̀ tóbi ni ó kéré kọ́lọ̀mbà àdékíọ́lá kó yà wáyà àdìsí aká gbẹ̀yìn àdìsí abdullahi bin masoud tó bèrè lọ́wọ́ anamsa sáwọn pé ayu zambi adam ẹ̀ṣẹ̀ ó ló tóbi jù nínú ẹgbà ọ̀rọ̀ kan ní akbar anusan fúlẹ́sì ó ní antajalilahi nidan ọwọ́ kalakak pé kó o bọ́ lọ́wọ́ bá àdékíọ́lá wórogún tó sì jẹ́ bọ́ lọ́wọ́ bá àdékíọ́lá òun lọ́ba tó dá ẹ abdullahi bin masoud tó bèrè ó lẹ́yìn eléyìí olótú tẹ̀lé ó ní an taktula waladak kọ́ṣíyátán an yat am ma'ak kó o pa ọmọ rẹ torí ìpayà yìí pé yóò jẹun pẹ̀lú ẹ. àwọn lárúbáwá ayé òṣìṣẹ́ sàṣàlám táwọn máa ń ṣe bí wọ́n bímọ obìnrin kò bá jẹ́ yìí pé ọmọ yìí ti dàgbà díẹ̀ wọ́n á sì sin láàyè ṣùgbọ́n nísìnyí oríṣiríṣi method làwọn èèyàn ń lò tí wọ́n fi ń ṣe tí wọ́n fi ń pa ọmọ wọn kọ́lọ́mbà àríyá kó ṣàánú wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà abdullahi masu tẹ̀síwájú lẹ́yìn eléyìí èrò tóbi jù ó ní pé antuzaniya halila tajarik kó bá alábàágbé rẹ yàwó rẹ kó bá ṣe ṣìnà eléyìí náà wà lára àwọn ẹ̀ṣẹ̀ ló tóbi jù kọ́lọ̀mbà àlékíá kó ṣàánú wa kó dárí gbogbo ẹ̀ṣẹ̀ wa kó dárí ẹ̀jìn wa àti kéré àti ńlá kọ́lọ̀mbà àlékíá kó yà wá yà ọ̀la tó tóbi lágbára ẹ̀ àlékún àgbọ́yẹ̀sìn wa kọ́lọ̀mbà àlékíá kó ṣe fún wa ọ̀la tó tóbi lágbára gbogbo ibi tí ìyá ti ń jà mùsùlùmí kọ́lọ̀mbà àlékíá bá fún wọn ní tutù ojú ní ilẹ̀ larabawa pàápàá jùlọ ní syria ọlọ́run bá àdékẹ́ dán wọn wò pẹ̀lú burudatul hadid wa burudatul jawu alqaris àkọ́kọ́ wọ́n ń fèsì àwọn ọmọ ogun bashar assad tó ń pa àwọn èèyàn nípakúpa ẹlẹ́ẹ̀kejì wọ́n ní pé ìyà tó ń jẹ wọ́n níbi òtútù tó mú pé wẹ́dà ti àsìkò ifẹ̀ strange nílẹ̀ lárúbáwá tí snow tó bẹ̀rẹ̀ sí sọ tó rọ̀ kalẹ̀ ní misro ní egypt àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní pé débi àwọn tó sá kò ní syria tí wọ́n fẹ́ sá lọ sí greek àbí cyprus sheikh salim munajid ni wọ́n tweet eléyìí wọ́n ní pé àwọn tó wá wà lọ́nà wá blọ́ọ̀kì wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní jù wọ́n sínú omi lẹ́yọ kọ̀ọ̀kan kọ́lọ́mbà àdékẹ́lá kó bá mú tutù ojú bá wọn kọ́lọ́mbà àdékẹ́lá kó bá mú àdúnwọ̀ ìkú ọlá tutù bẹ́ẹ̀ lágbára gbogbo tí a ti ń jà mùsùlùmí kọ́lọ́mbà àdékẹ́lá bá wà pẹ̀lú wọn ọlá tutù bẹ́ẹ̀ lágbára kọ́lọ́mbà àdékíọ́lá kó bá gbé sínú ànábì ga kó rẹ̀ bídí àṣetán nílẹ̀ ọlá tí ó bí alágbára rẹ̀ subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh kùmìnà sàlàyé almukumullah. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله صووا سيوفكم صووا صفوفكم fa iná tẹsíwẹ́tẹ sùfúfù mi ní kọ́mọ̀dé sọ́lá ẹ kárí pé sáfù wa tọ́ kárí pé kò sí àlàfo ní àárín wa àti àwa tí a wà ní òkè náà. allahu akbar. الحمد لله رب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 إنه يعلم الجار وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تذكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا بركا فيه الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا باركا فيه الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله